الذين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 الحمد لله وكفى والصلاة والسلام على رسل الله الذين اجتبى وعلى خاتمهم المصطفى محمد وآله وصحبه أئمة الهدى ومصابيح الدجى ومن اقتدى بهم إلى يوم الحساب إخوة الإيمان مستمعي الأعزاء أسعد الله أوقاتكم بكل خير وتقبل الله منا ومنكم صالح الأعمال أدوك فون a ṣe kí àtìkẹ́ aṣáájú wa nígbà Muhammad sallallahu alayhi wa sallam akẹ́yìn olùgbọ́ wa nílé pé ẹ tún kú etí gbọ́ ètò yín ètò wa ètò gbogbo mùsùlùmí gbàgede Firdaus eléyìí tí àjọ mùsùlùmí di Muslim Congress ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ tó ń dé sí etí ojú ìwòran yín ní àkókò yìí ní orí iléeṣẹ́ inú ètò inú oṣù Ramadan Ọlọ́run bá kí ó mú sàjẹ́ kí ó ṣe wá ní àǹfààní àwọn ustaadu wa wọ́n tún ti wà ní ìkàlẹ̀ láti tẹ̀síwájú pẹ̀lú ìmọ̀ àṣàlàyé fún wa ọ̀nà àbáyọ alukur'an tí àwọn ìṣòro àti àwọn àìsàn àwùjọ wa tí ìkànnú ẹ̀ jẹ́ ìwà àgbèrè ìwà panṣágà láwùjọ wa lẹ́nu ibi tí a bá dé òun náà ní báwo ni àníbùwà muhammad sallallahu alayhi wa sallam ṣe bá àwùjọ aráyé níjọ́ tó dé ayéńjọ́ náà lọ́n dá ń gbé náà mùsítàmà ọ̀rìn jahili ìkànnú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí a ń pè ní àfàwà abu jaafar bin abi talib òun náà ni ó ń ròyìn fún wa kí ni ànábì bá wọn ní ẹnu habasha níjọ́ náà lọ́n láàfin ọba anajashi àwọn ustaz mo bá ní tẹ̀síwájú asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. kí wọ́n tó máa bá ọ̀rọ̀ náà lọ àfáwọn ajánásí imam abdulhafiz abdulaziz ariremako àwọn náà tún wá sí òde tòní wọ́n bá ní gbóhùnsáfẹ́fẹ́ láti ṣe àyọkẹ́ nínú alukur'an bisimilayi. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله الله أكبر قلنا أني أبوي àwọn afáwọ́ bá ní tẹ̀síwájú lórí àlàyé ọ̀rọ̀ lórí ayẹyẹ ìpápá jùlọ ìlú habasha ní ààfin ọba najashi ibẹ̀ náà ni a wà láti ìjẹta bismillah star. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله محمد المصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابته أجمعين وتابعين وتابعيهم بإحسان يوم الجمعة بعد a fi ọpẹ́ tó pọ̀ fọ́lọ́run baba Allah. alhamdulillah. àwọn ọba ní aláàbọ̀ wa ní oníṣọ kó ní ọdún èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé kọ́nà ti kọ́ra ìgbésí ayé wa. àtúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ti ní àlàyé ìfọ̀síwá Al-Qur'an Karim tá à ń pè ní tafsir Al-Qur'an Karim ìfọ̀síwá Al-Qur'an Karim lórúkọ ọlọ́run balanjọ tó pọ̀ fún aṣíwájú wa Ànábì sallallahu alaihi wasallam àti fún àwọn ará alẹ́ fún ọmọlẹ́yìn gbogbo ẹnikẹ́ni tí ó yẹ tí ó gbòkó lójú ọ̀nà títọ́ lọ́yìn fi jogun ilé ayé àti bẹ́ńbẹ́ kọ́nà ọba àlekọ́lá kó sì wá ní ọmọlẹ́yìn rẹ̀ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́jẹ́ kí a bá wọlé ọlá ilé ọlá mọ̀sẹ̀sẹ̀ bẹ́ fún wa akínkú àgbàdo kan sí di ètò ètò wa gbàgede Firdaus ní gẹ́gẹ́ àwọn atọ́kùn ṣe sọ a rí i pé nínú àwọn ìdọ̀tí àwùjọ ni wàá gbèrè ìwà zina tí ànábì bá sallallahu alayhi wa sallam lára àwọn alárúbáwá tí ó sì gbé àwọn ìlànà kalẹ̀ ní ọ̀nà àbáyọ táwọn afẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ nahnu fi madrasati muhammadin sallallahu alayhi wa sallam à ń bẹ nu ilé ẹ̀kọ́ anasasala. madrasatul qur'an madrasatul qur'an. shahri ramadan. takharaja mina alijil tó gbé bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ yìí ní àwọn àkọ́kọ́ ikọ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn ti kọ́ jáde à ń tà ń pè ní ajel alukurani alifarid ti zero kutub rahim allah bó sì panu quranic generation unique quranic generation torí díẹ̀ wọ́n wá ń sọ fún wa báwo ni anabi bá wọn sọlọ àdàsára ní ilé ọba anajash ọ̀rọ̀ tí ó sọ yẹn là ń bá lọ ó ti bá débi pé wa nakhla'a ma kunna na'budu ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دونه من الحجارة والأوثان ó ní nǹkan tí ànábì bá wọn sọ ní pé in tí àwọn àtàwọn bàbá àwọn ń sìn lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bí òkúta òòṣà àti gbogbo nǹkan tí a tó sìn bí sẹ́mi ẹ̀láyìí kàwálé náà àmì ń bẹ òkúta òun ni wọ́n ń sìn àmì ń bẹ òkè ni wọ́n ń sìn àmì ń bẹ omi ni wọ́n ń sìn ó ṣe kálukú ní kálukú náà máa kérosàálé báni bíi ẹsẹ̀ bá wọn tí ó ní olóòṣà ṣùgbọ́n ní ìsìláàmù tó mú wáyé o ẹni tí wọ́n bá sìn yàkàlà yóò yọ ọ́ yọsẹ̀ kúnbẹ́ ó wá ka gbogbo ń táwọn ń sìn lọ rẹ́gẹ́dẹ́ lóṣìṣì tánà gbọ́n lórí ẹ̀ ó wá tẹ̀síwájú. waqad amarna bi sidqil hadith. lẹ́yìn náà inú àwọn kan tó pa wá láṣẹ yàtọ̀ sí pé a kó nínú àwọn ìwà jàìlíyà kan àwọn ìwà ìmọ̀ kankan ó tún ní àwọn táǹpé ní al-fada'il àwọn ìwà ọmọlúwàbí wal qiyam alinsaniya àwọn ìwà ọmọnìyàn rere nínú ẹ̀ ni pé ìṣòdodo ọ̀pọ̀ àwọn aláṣẹ òdodo bisidikil hadith kí àwọn yọ irọ́ kó onígbèsè ayé àwọn alikẹ́dẹ̀ ọwọ́ àánú mìíràn wá sí alijahiliya inú àwọn ìwà ìdọ̀tí ni kaba irọ́ lọ́dọ̀ mẹ́dẹ̀ẹ́nìyà wàdà il amana. bákan náà àwọn gbàdání tí a fún sọ tá à ń pè ní bámudání tá à ń pè ní trust káwọn pè. wàsílà ti rahim. ìso ẹbí pọ̀ ilé ìyá ilé bàbá kó láìsàn wọn pọ̀ inú tó pa wọn láṣẹ ni. wà husnil jiwar. ìbáládùgbò lò dáadáa àjọpọ̀ àlà oko àjọkọ́lé àjọ ń ṣiṣẹ́ lọ́fíìsì kan náà gbogbo eléyìí ládùúgbò ìbáwọn lò dáadáa. wàlkàfì anil maharimi wà dìímà. gbogbo ntọ́lọ́wọ́ bá sílé wọ̀ pátá kàjà wọ̀ mẹ́ agaga wà dìímà ìmọ̀ àdẹ̀jẹ̀ èèyàn lẹ̀ lọ́nà àìtọ́ ìpara ẹni tó pé nǹkan tí ó tó nǹkan lábáwá máa para wọn lé lórí ìgbà mi ń bẹ torí pé ẹran wọn jọ sáré ìje ẹ̀sìn àtẹ̀sìn sáré ọ̀kan wá borí ọ̀kan àdógún tàbí ẹran jẹ lóko ẹnìkan abomi lódò ẹnìkan adogun wọn lè jà fógójì ọdún ó ní káwọn gbàgbé ẹ káwọn gbàgbé ìdẹ̀jẹ̀ ara ẹni lẹ̀. wànàhánà anilfawahish. ó wàá kọfà nípa gbogbo ohun tí jẹ́ ìwà sínà tí ń bẹ́ẹ̀ nùgbèsè ayé àwọn ọkọ̀ fáwọn bẹ́ẹ̀. wa qawli zuur. àti ọ̀rọ̀ èké ọ̀rọ̀ èké ọ̀rọ̀ àbòsí ìjẹ́rìí èké ntójú rẹ ò tó kò sì máa búra lé lórí ó lé àwọn kó ń bẹ. wà á kílè máa lè lè yàtí. bákan náà ìmọ̀ jẹ́ ọwọ́ ọmọ òrukàn bàbá kú ọmọ kéékèèké lẹ̀ àwọn bàbá àsìnkú àbúrò bàbá tó kú ẹ̀gbọ́n bàbá tó kú ọmọ àpẹ bàbá tó kú ọ̀rẹ́ bàbá tó kú aládùúgbò bàbá tó kú táyà láàmà sẹ̀yìn òkú lọ táwọn gbé gbogbo dúkìá tí bàbá ìfilẹ̀ ẹ̀jẹ̀ ìwà àwọn jọ náà ni ó lọ́kọ̀ mọ́ pé àwọn gbọ́dọ̀ jẹ owó ọmọ òrukàn má náà lọ́mọ tí ò tí bàlágà tí bàbá ìfẹ́ kú. waqadhfil muhsanat. bákan náà ó tún kọ̀ fáwọn ká máa parọ́ sìnà má àwọn èèyàn rí bí àyíká rí abájẹ́ lọ́dún sìnà ni wọ́n inú àwọn àwa ìmọ̀kan ọkọ̀ fáwọn وأمرنا أن نعبد الله وحده لا نشرك به. ó sì pa aláṣẹ pé ká sin ọlọ́ba kan ṣoṣo láì mú kankan pẹ̀lú. وأمرنا بالصلاة. ó pa aláṣẹ irun kíkí. والزكاة. ó aláṣẹ sàká yíyọ. والصيام. kódà àwẹ̀ ó ní a máa gba àwẹ̀. ثم عدد عليه أمور الإسلام. bó ṣe wá ka ọ̀rọ̀ islam lọ́rùn rẹ̀ gẹ́dẹ́ ó aláṣẹ nǹkan فعبدنا الله وحده فلم نشرك به شيئا لا فصدقناه فصدق فصدقناه فصدقناه àwa وآمنا به a sì gbọ́ lọ́ba واتبعناه على ما جاء به من عند الله. gbogbo tó wá mú wá bára tọ̀dọ̀ فعبدنا الله وحده. àwa sìn lọ́la فلم نشرك به شيئا. amú kankan pẹ̀lú wàhárọ́mùnà máa hárọ́mà àlẹ́yìnà. gbogbo ohun tó ṣẹlẹ̀ wọ̀lé wa lórí ọ̀nà ṣẹlẹ̀ wọ̀lé ra wa lórí. àhàlànà máa àhàlàlànà. gbogbo ohun tó ṣẹlẹ̀ tọ̀ fún ọ̀nà ṣẹlẹ̀ tọ̀. fàdà àlẹ́yìnà. báyìí ni àwọn ọjọ́ famakana mẹ́kọ́mìnà. famakana mẹ́kọ́mìnà ayọ̀ alimalik ilà an adaw àlẹ́yìnà. báyìí ni àwọn àjọ wa ni wàá gbógun dé sí wa àlẹ́sẹ̀ méjì yẹn lọ àná a ní ẹ̀ṣẹ̀ míì tá a ṣẹ̀ wọ́n jù yẹn lọ. fa'adhabuna ashadda al'adhab. torí pé aláfẹ́ tẹ ọlọ́ọ̀bá wa lọ́rùn ìyẹn lọ́nà dáadáa o torí pé wa ma naqamu minhum. wa ma naqamu minhum. ọlọ́ni wọn ọ̀ràn ló lára wọn torí kankan. illa an yu'minu billahil azizil hamid. gbẹ̀gbọ́n ọba ọba Allah ọba abiyi ọba ẹ̀yìn jẹrun onítorí ilé ẹsẹ wa nù bí wọn léèrè a ní tá a fi ṣẹ̀ wọ́n tójú yẹn lọ. fa'adhabuna ashadda al'adhab. wọn ah, máa jẹ wá níyàwó gbogbo tí jẹ́ ìyà lè láyé náà jẹ wá lílù láfẹsọ ni àbí títì mọ́lẹ̀ àbí sísọmọ́lẹ̀ àbí fífi náà ráàyàn lára níjọ́ kan Khabbab bin Arat wọ́n wá ń sọ̀rọ̀ lójú ọ̀nà tààrà ni ẹnìkan sọ pé ah àwọn ọ̀rẹ́ ni tó jẹ́ tó bèlà nínú gbogbo ọmọlẹ́yìn ànábì sọ̀sọ̀rọ̀ ọ wá sójú kábàbọ̀ ara rẹ̀ onítàn sọ bẹ́ẹ̀ fún yín tán bẹ́ẹ̀ fún yín ló wá sí ara báyìí ní gbogbo ẹ̀ ti jóná ó lóun yìí ọlọ́ni ọgbà òun ó ní wọ́n á fi pàǹtí so lára wá ìsáná sí ṣùgbọ́n ọba àdékọ́lá tó kó ń lọ́lẹ̀ mi ó dá sí gbogbo awọ ti bó o torí islam. torí islam. liyaftinuna an dinina. kó sì dá wájú pé a gbọ́dọ̀ pa ẹ̀sìn tì lọ ká kónú ẹ̀sìn gbàlà wa. wayaruduna ila ibadati al-awthan min ibadati Allahi ta'ala. wọ́n fẹ́ dá a padà sínú máa sin òòṣà yàtọ̀ sí máa sin ọlọ́ba tá a ti wà lórí ẹ̀. wa nastahilla ma kunna nastahillu min al-khaba'ith. gbogbo ntọ́nà ọba ní ọ̀dà tánàbí ṣẹlẹ̀ wọ̀ fún wa wọ́n bá ká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 ká kónú ẹ̀sìn gbàlà wa. wàyẹ̀rù dúnà ìlà ìbádàtì àwòfẹ́ min ìbádàtì láìtàn. wọ́n fẹ́ dá a padà sínú máa sin òòṣà yàtọ̀ sí máa sin ọlọ́ba tá a ti wà lórí ẹ̀. wà nàstàhílà máa kunna nàstàhílù min al-khaba'ith. gbogbo ntọ́nà ní ọ̀dà tánàbí sẹlẹ̀ wọ̀ fún wa wọ́n bá ká sọ́ di ẹ̀tọ́ káwọn àjùkájọ máa hùwà falamma qaharuna wa zalamuna. nígbà tí wọ́n á jẹ gàbálẹ́ ló ti bá wọ̀ ká wọn tí wọ́n ń sàbòsílẹ̀ á lórí. wa dayyaqu alayna. tí wọ́n fún ilẹ̀ mọ́ wa kò tí ì jẹ́ ìfúnlẹ̀ mọ́. wa halu baynana wa bayna dinina. wọ́n kọ́ di wa láti sin ẹ̀sìn wa bọ́lá ọba sẹ́fẹ́ ká sìn. kharajna ila biladik. nítorí jẹ́ ká wọ́n sọ̀rọ̀ ẹ̀nìyàn nítorí wa nìyàn. wàhtàwáwùnáka. wàhtàrnáka. wàhtàrnáka ala man siwaka. àwa alẹ́ aníbomi tà ṣùgbọ́n gba gbé gbogbo tá a lè lọ wò arípé tiẹ̀ yìí gbogbo ti kálukú lọ. wọ̀rọ̀ gidna fi jiwari. torí díẹ̀ la fi sojú kòkòrò ká wá wà pẹ̀lú ẹ̀ ká wá sá díẹ̀. wọ̀rọ̀ jáwọ́nà allah nuzlama a sì lágbo ilé pé wà lọ́dọ̀ ẹ̀ náà ní wa ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. rárá kan gbọ́dọ̀ ra yín máa nù lóyè kó lè yàn gbọ́dọ̀ bu yín ẹ máa bẹ nù lóyè lẹ́ni fọkànbalẹ̀ ẹ̀yin tí ẹ kó ẹrù wa ẹ kẹrù yín àwọn ẹni mẹ́rin fi wọ́n lẹ̀ báyìí ló sì lé wọn jáde nínú àwọn mùsùlùmí dùn ni wọ́n yọ sílé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀ pé ah! ọlọ́mọba ní sẹ́gun ni wọ́n jáde wọ́n ní amúrò àti ẹnìkejì ẹ̀ wọ́n jẹ́ lẹ́nu ìbànújẹ́ tí gbẹ̀kún mú wọn sísìn èkejì ẹni tó ká máa padà lọ́lẹ́lẹ́gùn onílé kí láwọn àwọn fún lé kí láti máa jẹ́ náà wá pé àwọn ajíṣẹ́ àríṣẹ́ jẹ́. àbẹ́nu wọn mojú wọn tún wá gbẹ́jọ òun ọ̀lọ́ kí wọ́n láṣẹ ní okùn á lọ da àárín wọn àtọ́bárú last card. Mm, last card. <laughs> ó ní àlọ́dà ni wọn àtọ́ba rú. Ah, ah, ó ní sọ̀mọ̀ pẹ́sìn wọn jọra wọn ó ní ọba tó ń wò yẹn ọba tó ń wò yẹn ìlànà Ìsá ló wà kìsẹ́nìtì ó sì nígbẹ́ ó nígbàgbọ́ tó wà nígbàgbọ́ sí Ìsá ó sì nígbàgbọ́ tí àwọn ẹni ní kò jọra wọn lọ́dọ̀ àwọn ọba yìí ìgbà mẹ́wàá pè lọ́lọ́run àpèlọ́mọ ọlọ́run ṣùgbọ́n àwọn eléyìí wọn ní pẹ̀bẹ́ èmi ọ̀dọ̀ dàrú lọ́ba tó ń lọ sí ọba ní bá tó kọ́ wa pé àwọn tí wọ́n wá lánàá má tó ń dé oníkìnnà tó ń fẹ́ ẹjọ́ wọlé sí ah, òsì nǹkan ah, wọn ní kó máa bá sí náà ni pé ọ̀rọ̀ àná ni ò ti tàn ọ̀rọ̀ àdó ti tàn bó ọ̀rọ̀ àná ò ti tàn ọ̀nà àrà náà ò ti tàn à kí ló kù mbẹ́ ohun tó kù náà ni wípé àwọn tẹ́lẹ̀ gbà yìí tí wọ́n ṣẹ̀sìn rẹ̀ bí wọ́n léèrè kí wọ́n sọ pa ayíṣà ẹ̀tẹ́ ìgbàgbọ́ ó yàtọ̀ wọ́n bú ọlọ́run wọ́n bú wọ́n nìyẹn wàá mú inú bí ọba ó bí àwọn ìjòyè pé wọ́n ń àwọn tí mo gbà yìí wọ́n wẹ́ràn àbẹ́lú ẹ̀sìn mi. mi a ti pè é lẹ́rí. ah sẹ́bẹ̀ ẹ̀sẹ̀ dínà nìyẹn ó yẹ lọ́wọ́ ń kẹsẹ̀ wá. musalangba náà tó gbọ́ yìí pé wọ́n tó ń gba àwọn ilé ọba ó láwọn ètò àyà wọn ga sókè báyìí. kí ló tó fẹ́ sí i ó ní nígbà tó ń wojú àwọn lójú kálukú pa lọ́lọ́ ngba wọn tó wò pé làwa ló tó kojú wọn ẹni tó kó lẹ́ẹ̀kan náà ẹni tó kọ́ kó náà. jábẹ́ jábẹ́ ayọ́bọ̀ ti parí iṣẹ́. iṣẹ́ ti tà. tested and trusted. látọ̀ fà ní bá déwájú ọba gbogbo wọn ti fajúrọ́ ẹ náà máa ọ̀rọ̀ ẹ̀sìn ibi tí máa ń wà inú ẹ̀jẹ̀ nínú ẹ̀mí. wọ́n ní ọba ní ń sọ nípa àìsàn. wọ́n ní ah, àwọn òní kankan táwọn sọ ń pa ẹ̀ ju ntọ́nà ọba àwọn sọ fáwọn lọ àti ntí a nabi muhammad sọsọlá tó sọ fáwọn ẹ̀ẹ́n ní bá bẹ̀rẹ̀ ó ní bóòlù àti bẹ́ẹ̀ mọ̀ ntọ́nà ọba yẹn sọ ń pa ẹ̀ ló bá ń ka suratu mariam ọ̀rọ̀ tó gùn ni gbàtọ́ wa ń ka suratu mariam lọ ẹ̀ ẹ̀ náà wò suratu mariam sura tó ń sọ ń pa mama isa. bí a ṣe bí bá a ṣe bí ìgbà tó wá débi ìtàn bá a ṣe bí Ìsá gangan ká gbọ́ díẹ̀ mbẹ́ yẹn. فأشارت إليه واذكر في الكتاب مريم ọlọ́ni rántí ìtàn ìtàn tá a fẹ́ sọ fún ẹ yìí nínú tí a ọlọ́wọ́ bá oná ní ìtàn Maryam tó jẹ́ màmá Ìsá. إذ انتبذت من أهلها مكانا ṣàròkèyà. nígbà tó ṣe yí pé ọta kété sí àwọn ará ilé ẹ̀ ní ààyè agbègbè bíi tí òun ti yọ ọwọ́ ta kété sí àwọn wọn lẹ̀ ọlọ́dà ìwà mi kan. fàtàkàràt min dunihim hijaba. lọ́wọ́ á mú gàgá ó fi dirẹ̀ mọ́ tí ó jẹ́ kí wọ́n rí òun farusalna ilayha ruhana. ibi ọwọ́ awọ àánú tó dá wà lóun nìkan ṣoṣo tí ò sẹ́nìkan pẹ̀lú ẹ̀ àwa aránṣẹ́ sí arán ẹ̀mí ìyàwó ọlọ́run tí ṣe jìbìrìlù àwa arán sí i. fatamathala basharan sawiya. ọwọ́ ayọ̀ sí ní abara èèyàn ní ọ̀dọ́mọkùnrin lọ́dúnwájú báyìí tó ní ọ̀dọ́mọkùnrin tó dún orí tó dún sán sán sán lọ́wọ́ ayọ̀ sí ìgbà tó ti yọ sí rè ìhò lọ́wà. Allahu Akbar. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا mariam wá ní tó ìrẹ́tọ́ yọ sí mi yìí mo ọlọ́run bọba aláàánú ọba oníbùkún kónú aburú rẹ̀ tọ́gbọ́ ọba jólùpayọ ọlọ́run jìnnà sí mi orí mi lóbìnrin àwọn afa kan ní ìtumọ̀ ayé ẹnu ní nbẹ nílùú wọn ba ayé obìnrin bá ní ẹ kó lẹ́nu àbúrò ẹ̀ tó bẹ̀rù bá ẹni wo ń jọ ń gbà tí àwọn obìnrin jẹ́ obìnrin rere nílẹ̀ Yorùbá tí wọ́n bá ń wẹ̀ lódò tí wọ́n bá gbé ọkùnrin ń bọ̀ wọ́n pariwo lé lórí ni láǹbẹ̀ bí o tí kálù tó kò tó girigirigirigirigiri kí wàá sèpé nìyẹn kí ló fẹ́ wò mẹ́sì yóò jà lọ ètí ń bẹ ní ìsìn nù kí lójú òrìrì <laughs> ẹ̀rì ó sì pariwo mọ́ ọkùnrin ẹnu náà. Qala innama ana rasulu rabbiki li ahaba laki gulaman zakiya. Ẹni tó olùkọ́ o, ò ń kọ́ rárá o, ọ̀rẹ́ mi, òjíṣẹ́ ọlọ́run ọba rẹ ni mo jẹ́ sí ẹ, ọlọ́run ní bu ẹ ní ẹ̀bùn ọmọ ọmọ tá a wá fẹ́ bùn ẹ lọ́bùn yìí ọkùnrin ni Zakiya ọmọ mímọ́ ọmọ tí èso ọmọ burúkú náà. qalat anna yakunu li gulam. ọwọ́ sọ pé níbo mo ti fẹ́ bímọ. walam yamsasni basharun. torí pé ẹ̀dá ọlọ́run kan ọ̀fọ́ kan mi rí ìbálẹ̀ ń bẹ́ dì mí bó lẹ́yìn tí wọ́n jábàálẹ̀ díẹ̀ ṣe fẹ́ bímọ. walam aku bakiya. èmi tó ń wo èmi ṣe panṣágà ò mi ṣaṣẹ́wó mi ò ọkùnrin ọba mi sùn rí bóun mo sọ wá fẹ́ bímọ ẹnu wo màá fi wí pé mo bímọ. mo ní ti lóyún. mo ní ti lóyún. mo ní ti lọ́mọ tí ò sínú làákàyọ ọmọ ẹ̀dẹ́ yẹn pé èèyàn bímọ bẹ́ẹ̀ rí èwo ló tún sọ yìí. qala kadhalika qala rabbuki. èmi tó ń bá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ lọ́dọ̀ mi ọba ẹ tó dá ẹ ló rán mi sí ẹ bó ti nìyẹn. ó ní sọ ẹ lọ́rọ̀ fún jùláyé. kí ló wà lé nbẹ kó mi máa kó máa lọkọ kó sì bí ma. nígbà tó pé nígbà tó dáadáa mà àròkùn àròbìn ó sì dá. kò ní àgbo ní bàbá nígbà yọ obìnrin lára ẹ kò tán ní bàbá kò àbí. àwọn àwa fẹ́ yọ ọkùnrin jáde lárobin obìnrin náà ní sí lóyún tẹ́lẹ̀ kí ló wà lé ń yẹn lọ́rọ̀ fi sọ́nu sọ́ọ́tà ló máa pẹ́ inna mathala Isa inda Allahi ọlọ́lá péjú Isa lọ́dọ̀ Ọlọ́run kamathali Adama ọ̀dà kí bá ti dáná bí Adama khalaqahu min turabin adala ti inú ìpẹ́ qala lahu kun fayakun ìpẹ́ máa jẹ́ èèyàn kó sì máa jẹ́ èèyàn torí díẹ̀. wà á láyà ayé. olórí ń tọrọ rúfẹ́ mi ọlọ́ọ̀bá ni. wàlẹ̀ náà jẹ́ àlàó ayàtà lẹ́nu. náà gbogbo abẹ́ fi ọmọ ẹ̀ sí àmì fún gbogbo ayé. Warahmatan minna. Adúlọ́ bíi sàánú látàdá ọwọ́ ọlọ́ọ̀bá fún mọ̀ mẹ́ẹ̀. Wa kana amran maqdiya. Ọ̀rọ̀ tá a ti parí ni, kò tí ẹ̀ ní àǹfà, gbogbo tó gbogbo tó ń fa ọkàn fa ni. Ẹ̀yin gbẹ́nu ni. <laughs> ẹ̀rí pátápátá. fahamalatuhu. wọ́n ní bẹ́ẹ̀ ni Jibril bá ṣe silabiya ọkàn mu abiyaga gbà. fahamalatuhu. ó sì dóyún ó sì dóyún ìsànù. فانتبذت به مكانا قصيا báyìí ló fi wá sájìnà sẹ́gbẹ̀ kan bẹ́ẹ̀ ni tí ló jáde kó ló lẹ́yìn ló fàjá'ahá al-makhadu ila jid'in nakhla. nígbà tí ọwọ́ adásìkò kan ìmúni tí máa ń múni ọmọ tí máa ń múni lọ́wọ́ àti títí tẹ́ dé digi dàbí dùn. Qalat ya laytani mittu qabla hadha. Ngbọ́ ọmọ wa mo wá ń gbọ́ gbọ́dọ̀ lọ́mọ ṣe o kí ló dé tí n ti kú kó tó dàsìkò yìí. Kuntu nasiyan mansiya. Kéntì dẹ́ni ìgbàgbé pátápátá. Ẹ̀sìn

Ah, ẹ jẹ́ dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tó jẹ́ pé kí alukurani ó sì mọ ọbẹ̀ tó jẹ́ ìwé òdodo tí ò bá sí kurani mọ́ ni irọ́ náà ni kò bá gbalẹ̀ ayé àwọn òpùrọ́ ò bá rí pa wọn ò bá sì mú jẹ ṣùgbọ́n alukurani lọ́lọ́run pé ni mohaimin ìwé tí ó mọ tú àṣírí wàfúrúkọ́n wàfúrúkọ́n yóò sì mọ ṣàlàyé òdodo tí ń bẹ nínú àwọn òwe ẹ á pé nǹkan ńlá ó ń bẹ nínú alukurani gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù islam ah, islam ò mú ju àlàáfíà lọ kò mú nǹkan wá ju rere nípa ẹ̀sìn àti àwọn ànábì ọlọ́run tó ti wá lọ kódà àyà tí àwọn àfáà kà fún wa ìṣúra yìí ni ìyá kan gbọ́ láìpẹ́ là ń ṣe wáàsí kan ló bá dúró tá a ṣe parí ẹ̀ ó dúró ó ní òun tẹ̀ ń wò kírísítẹ́nì lòun ṣùgbọ́n láwọn béèrè lọ́ba béèrè ẹ̀sìn rẹ tó ń ṣe ànábì tó gbàgbọ́ kò sí ẹ̀sìn tó pọn létò Islam ńgbà ọ̀dáyé nítorí ń pẹ̀lẹ́ ńgbà tó kù láyé nítorí ń pẹ̀lẹ́ ìyá yẹn sì gba Islam níjọ́ tá à ń wí kò tí ì ju ọ̀sẹ̀ méjì lọ. gbàtọ́ ló ń gbégun sánmà lọ. gbàtọ́ ló ń gbégun sánmà lọ gbàtọ́ jáde láyé ó gbégun sánmà lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tọ̀hún wọ́n láwọn àwọn ọ̀tá ìpa àwọn ká wọ́n mú wọn kàn ẹjẹ́ á lọ ó sì ń padà bọ̀ ó sì ń padà bọ̀ pẹ̀lú ògo náà inú gbàgbọ́ àwa mùsùlùmí òdodo Islam òun náà ni ẹ rí àwọn rere tí ànábì kéde fún wọn tó fi kọ́ wọn òun náà ni àgbọ́ yìí kọ́lọ́ba kí ó sànú àá tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀